الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته أقبل فرما باتوس وانا مسلمين أطوى لكي كلات جرى فرمي صلى الله عليه وسلم أن تلو غبار لاتبا من جكة في مقوة إكلا صلى الله عليه وسلم. ọlọ́run jẹ́ ọjẹ́ kẹfẹ́ mi àtẹ̀yìn o gbogbo ọ̀nà tíṣẹ́ tí máa gbà àdọ́rọ̀ èèyàn rú mọ́jọ sẹ̀sẹ̀ ní kọ̀ọ̀kan wá o àdánwò tí ó bá wa tó jẹ́ pé ń táàmà ṣe yíyàtọ̀ sí ń táàmà sọ ọlọ́mọdé ọba wa o àdánwò tí ó bá tó jẹ́ pé ń sọ yíyàtọ̀ sí ń táàmà ṣe ọlọ́mọdé ọba wa o wọ́n lájà kan oṣù rẹ̀ ní ìjẹjọ à ń lọ lórí orúkọ a mú ọ̀pọ̀lọpọ̀ masáìlú wa nípa wípé ǹjẹ́ ó kọ́ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ǹjẹ́ lọ́wọ́ ọba fi kì síbi ká máa rọ́ lágbárí fúnra wa àwọn ìròyìn tó bá fi ròyìn ara ẹ̀ tá a lè yóò kọ láti bẹ̀ tá a máa fi bẹ̀ lọ́hùn ó kọ 99 tọ́lọ́n sọ pé òun níyì kí ló dé tí ò fi jẹ́ ká mọ 99 ó kọ rẹ̀ tó tóbi jù tó lágbára jù tí ń jẹ́ kí ló tí ò fi fi hàn wá. láti ẹnu sọ̀rọ̀ sọ́lám bá a ti ní hájà ti tó asàlàyé hikimati mẹ́mẹ́ bákan náà ìjọ kọlọ́wọ́ bá ma ní 99 jẹ́ bó ti wà nù hadith àbí ọ̀rẹ́rẹ́ wà lórí sọ̀hábà asàlẹ̀ ní ìjẹjọ́ lẹ́ni bí àwọn ìmìnà rahman a máa tẹ̀síwájú lórí bismillah àkọ́kọ́ bismillahir rahmanir rahim àjẹmọ wípé aya kan ni ó pọ ní aya kan bisimilayi nínú alukur'an ọlọ́run wá fi bẹ̀rẹ̀ kur'an fún wa asọ̀dájú ẹni tó bá ní jẹ́nàbàlá kí ló fà tó ń fi lè sọ bisimilayi kí sì làníyàn tí ó fi sọ asọ̀rọ̀ yìí ń jẹjọ. kí sì tá a fi mọ̀ wípé aya òní bisimilayi jẹ́ ẹmbásí ní jẹ́nàbàlá tàbí obìnrin tí ń ṣe haibọ̀ lọ́wọ́ tàbí nùfàtà kílẹ̀ rí wa a sì mẹ́rin wa min hadith alladhi akhrajahu Muslim tarafi min hadith umul mu'minin akàlẹ́ bisimilayi ǹwánu ni ǹwánu ni pé bíi àdírẹ́sì láti lè jẹ́ àmọ̀ wípé gbogbo nǹkan pátá tàbá fẹ́ dáwọlé ká bẹ̀rẹ̀ pẹ̀lú ọkọ̀ lọ́pọ̀ sọ̀tàlá yóò máa jẹ́ kí nǹkan yẹn kárí àti yọrí ń gbogbo àlámọ̀rí tí yàn bá wá bẹ̀rẹ̀ láyé jaa fil hadith wípé wàá dàmú hadith àbí rọ̀yọ̀rọ̀ kullu amrin ذي بال لا يبدأ فيه بسم الله فهو أبتر إن رواية من فهو أجزم gbogbo iṣẹ́ tí wọ́n bá fẹ́ ṣe tó nítumọ̀ tẹ́ ń fẹ́ ṣe gan tí ọba ti fowó kọ́ lóhùn ọba bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn tí wọ́n bá ní nǹkan wà màbùtúrù kí wọ́n bu nǹkan jẹ bí irú bílẹ̀kì wọ́n bẹ̀ láì wọ́n lọ bá tààrọ̀ rẹ̀ lédè lárúbáwá wọ́n sáyàn lọ́gbẹ́ lórí lórí ọmọ pè mọ́ wọ́n bá tààrọ̀ orí ẹ̀nu súyìrọ̀ sùhú màbùtúrọ̀ wọ́n bu orí jẹ iṣẹ́ yẹn ò pé ẹ̀san rẹ̀ tàbí bí ó ṣe rí kò pé

ọ̀dà dàda ọ̀dà sẹ́rú tá a bá ti wà àgbáyé pé gbogbo àlàbẹ̀rẹ̀ tí yẹn bá fẹ́ bẹ̀rẹ̀ sọ́wọ́ àbí bísí náà bẹ̀rẹ̀ kí ni a ló mu wọ́n ló kù jẹ àwa padà mọ̀ pé àbíìsì yẹn kọ̀ pẹ̀tẹ̀ múlẹ̀ ojú kan nìyẹn ẹnìkan nínú àwọn ẹni rí nínú àwọn afáàtì wọn ti lọ. ọ ń sọ fún àwọn èèyàn ìjọ kan wípé ìdààmú ti ń bá kú wọ́rọ́kọ̀ yìí ń sọ sí ibi aṣọ tẹ́ sinmi wọ́n ní wọ́rọ́kọ̀ wò nígbà wọn sí ọkọ̀ bisimilayi rahman rahim man hamilton kí o tó fẹ́ fi sí fẹ́ sí ọ wá rabbi wọ́n mọ̀ sọ fọ́lọ́ tó gbàlùkìyàmà wípé rabbi قد بعثت إليك كتابا وجعلت عنوانه بسم الله الرحمن الرحيم فعاملني بعنوان كتابي mo ti fi lẹ́tà kan ránṣẹ́ sí ọ tó tó dọjọ́ òní àkọlé lẹ́tà ń tọ́píìkì rẹ̀ òun náà ni bisimilayi rahman rahim ṣé wàá ní tí mo bí tọ́píìkì ń o o fi ṣe sí ro tèmi. àwọn àfa àwa ilé ọkọ̀ yìí ó kójọ lórí èèmà ńlá nínú ọkọ̀ lọ́sọ̀ àtàrà mẹ́ta allah arrahman arrahim ọlọ́run wa ń lo láwọn àyè kọ̀ọ̀kan pé tí bí sọ́nà náà bá ti gún ọrùn èèyàn yọ̀ọ́ bàdọ̀ rí ọlọ́run rí wa ọlọ́run ni allahu waliyu amanu ọlọ́run lọ rí àwọn tó bá ti وهذا الاسم الله يوجب الولاية كما أن الرحمن اسم يوجب المحبة والود الرحمن أوقع كنا لنا تما ميرو جوغوي فلاتة الله سبحانه كلي روا ولن سورة مريم يقول إن الذين آمنوا وعملوا الصالحات فيجعل لهم الرحمن ودا أنا كنت من ربع قوي تنسيري ọlọ́run ọba rahmani yóò sì padà wá sọ wọn dolólùfẹ́ rẹ̀ yóò máa nífẹ̀ẹ́ wọn. arrahim tọ́ba ti dun ọ̀rọ̀ èèyàn pípọ̀ èèyàn jogún kẹlẹ́tọ̀ ọlọ́run ọba nù wa kana bil mu'minina rahima nínú sọ́tọ̀ ahzab ojú kan nìyẹn. bismillahir rahmanir rahim. ara àwọn èèmà tó kọ ìkóónú mọ́sálà àkọ́kọ́ tí ọ̀jẹ̀ jáde ni wípé tá a bá sàlùwàlà tá a bá wí bísímìlá ramana ọ̀run sí sí àlùwàlà ń da àbí jẹ́ hadithun kẹ́tọ̀ ní dáwọn àlàfi hàtì ìndàhálì حديث كم بكي فيه نقو طول هو وافان قاكوي فدي في فسملا بيو فسملا جاء من حديث أبي سعيد الخدري وجاء من حديث أبي هريرة وجاء من حديث غيرهما من الصحابة رضي الله تعالى عن الجميع وعن صوتي لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب ولا وضوء لمن لم يذكر اسم الله عليه ẹni tó bá kírun tí ọ̀ka fátí àkò nírun àbí ìtìyẹn fẹsẹ̀ múlẹ̀ tọrọ fún rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹnikẹ́ni tọ́ba sì sàlùwàlà tí ọba dá akọlọ́hún ọba sàlùwàlà àlùwàlà rẹ̀ náà ga. akọ́sẹ́nu àfààní ìsọmọ́ àdìsí ó jẹ́ àmọ̀ pé ẹni àwòrán tí yẹn bá ṣe tí ọba ti ṣe bísímìláhì kó tó bẹ̀rẹ̀ rẹ̀ ajẹ́ pé kọ́ làlùwàlà bọ́bá kírun náà kò nírun wọ́n ní kílẹ̀ rí wọ́n ládìsí ni. àdìsí ẹnu kùn pọ̀ a rí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àfa wa tí wọ́n hà wípé hadithun hasan hadith yẹn dà ṣùgbọ́n aláàbúrò àwọn tí wọ́n kọ́ sọ wípé dandan ni ẹni tó bá ní dandan ni tí èèyàn bá wá ń sàlùwàlá lọ ó wá gbàgbé bí sùlá ń bẹ̀rẹ̀ ẹ̀ sì ní dandan ni ọba rántí láàrin àlùwàlá ṣé yóò wí ni wọ́n yẹ sẹ́mìrì. في وضوئه أو يستأنف الوضوء tọ́ba ti wí bísí lẹ́la ni yọ́ ma bára lọ́la ti bẹ̀ ni àbí yọ́ sọ̀sọ̀ yọ́ palọ̀ láti láti bẹ̀ yáà ni bisimilayi rahman rahim torí ẹ ti jó yọ wípé dandan ni kéèyàn òwú níbẹ̀rẹ̀ èyí tó ti wá ṣe tí ò wí bí ìgbà tí ò ṣe nu. apá kan ní ibi tó ti wí náà ni ó ti máa bá lọ nígbà pé ti ń jálùwàlà láyàtàjà zà odidi iṣẹ́ kan ni tí ó pè òkú pàtí ò ti parí ẹ̀ ó ti mẹ́nu sẹ́nu náà ni apá kan nílá ipò ẹni tí ń wẹ́wẹ́ ẹ̀jẹ̀bù òní ọwà lókùrùgbà tí ò ti wí bísímìláì tó tó bẹ̀rẹ̀ rẹ̀ lórí ọ̀rọ̀ eléyìí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé kìí ṣe dandan ṣùgbọ́n dáàpọ̀ kéèyàn sọ níbẹ̀rẹ̀ kílẹ̀ rí wa gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àfà tí wọ́n gba sípàtù wùdó sàfáǹwà ìròyìn bá nàbí ṣe ń sàlùwàlà wọn èdè akọ bísímìláì bẹ̀rẹ̀ tó bá ti jẹ́ pé tí ó mú yàn mọ́ làlùwàlà ni kò ní sínú tí wọn ò ní gbà wá. Hmm. kákòbí tó lágbára dé téèyàn bá ti ewì kọ̀ làlùwàlà kò gbọ́dọ̀ mẹ́sìnú nǹkan tí wọ́n gbà wá tí wọ́n bá wá tiẹ̀ wá gbà wá ọ̀nà tí wọ́n gbà gbà wá kè tí wọ́n á sọ̀nà tẹnu ó kùn tá a máa ṣe àtìmí ìgbà fọ́fẹ̀tẹ̀múlẹ̀ abẹ́fẹ̀tẹ̀múlẹ̀ fọ́fẹ̀tẹ̀múlẹ̀ kọ̀fẹ́fẹ̀tẹ̀múlẹ̀ ojú kanu ojú kejì tá a bá wá dé bí ewì ọ̀rọ̀ yẹn àwọn apá kan ní dandan ni níbi ìwé ọ̀rọ̀ yẹn ìwé jẹ́nàbà wọ́n ní kílẹ̀ rí wọ́n lè rí àwọn ni wípé aluwaláyì yẹmúrù alàlùmọ̀kálàfù mìrọ́rọ́ ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní èèyàn máa sálùwà láǹtẹ̀ tó bá wá jẹ́ pé àárín nǹkan tí ń rùn bí pé gẹ́gẹ́gẹ́ níbi sínú àmì àlùwàlà náà tá ń gbóòórùn rẹ̀ tó ti jẹ́ pé wọ́n máa sọ̀rọ̀ láń gbogbo ọgbà ìǹtí yàn wà ní ìṣe ń gbogbo ọgbà bóòlù òsì ní dọ̀rọ̀ yàn bẹ́ẹ̀ nítorí pé ìǹtí yàn máa ṣe gbogbo àtàrí kí bísílẹ̀ òkú yìí wàhálà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìǹtí yàn wà níbẹ̀ gbogbo ọgbà tó jẹ́ pé yóò sàrẹ̀ pátápárí bóòlù òsì ní jẹ́ ń bẹ́ẹ̀ ọ̀rọ̀ ò kíá kíá láìláìlọ́lá báyìí bọ̀ bísílá fúnra nǹkan abẹ́ ṣe níbi ìwé ọ̀rẹ́ yẹn a sọ pẹ̀lú kíni o a sọ sọ́kàn à ń bọ̀ ń bi ìdájọ́ tiẹ̀ náà wọ́n ní tọ́nà bá tó rí bá náà táyà mọ́mù náà tàbá fẹ́ táyà mọ́mù òun náà kọ̀rọ̀ mọ́ fi bísílá ìbẹ̀rẹ̀. wọ́n ní ntọ́ bẹ́ẹ̀ mú jẹ́ tẹ́tẹ́ nítorí wípé táyà mámú yìí ìrọ̀pọ̀ lọ jẹ́ fún kínní o àlùwàlà ńgbà tá a rú mi ajá pé ntọ́ bá sì jẹ́ tẹ́tẹ́ ń bi ntẹ́ yẹn rọ́pò fún òun lè yọ́ máa ṣe wọ́n ní kí yẹn wá délé fún máàmù níjọ́ jimá lòun bá sì borí bá ní bá ń ta jìtá wọ́n sọ ọbọ̀ lòun wá rólé mi náà ọwọ́ rólé ń tẹ́ ń tó rólé fún ìṣẹ́ lọ́mọ ṣe ṣùgbọ́n insha allah rahman èyí tó súnmọ́ jù ní pé kí òfin súnmọ́ ìbẹ̀rẹ̀ dáàpọ̀ bọ́ bá gbàgbé àbí ọ̀bá sọ kò ṣe nǹkan kan kọ́dà tẹ́ mọ́ bí táyà mọ́mọ́ kọ́dà tẹ́ mọ́ bí ìwé ọ̀rẹ́ yẹn nítorí pé bí táyà mọ́mọ́ yìí ẹnìkan tí à ń sọ̀rọ̀ wọn ní sẹ́ńjọ́ kan tó tutù dé tí òun ti sàlùwà la ọwọ́ ní táyà wọn lò ó sì ó sì ní jẹ́nàbà la kí n kura mí pè nígbà táwọn mi fẹ́ kọ́ táyà wọn àbí ni ìnàmà yẹ̀kìtìkà àǹtẹ̀kùlà ha kàdà ó ti tó kó o ti báyìí àbí òun bàbá sísìn láì bẹ̀rẹ̀ ààyè ǹjẹ́ sì ń kọ́lẹ̀ kọ́lọ́ ni tó gbogbo ntí ọba so mẹ́kọ̀ọ́ ọ yẹ kó hu jáde mẹ́ ọ̀dà pọ̀ tọ́yìn bisimilayi ta wá ń sọ yìí kí ni ìdájọ́ rẹ̀ téèyàn bá gbàgbé láti sọ sẹ́nu tó fẹ́ pa. olùsọ̀rọ̀ àtàlà á padà sàlẹ̀ dáadáa débi àkámù dẹ̀bí ha ṣùgbọ́n a kàn rí ní ìsìn gbogbo bàtí bàtà bá fẹ́ pa nǹkan ọlọ́run ni ẹ̀ gbọ́dọ̀ mọ́ dàpọ̀ mi sí wàlá ta'kulu mimma lam yuzkar ismullahi alayhi ní tí wọn bá ti dákọ náà bá ti ẹ gbọ́dọ̀ jẹ. tó bá jẹ́ sọ ìlú náà nǹkan ń tá a fẹ́ dẹ́dẹ́ èyí yóò ṣe bísímìláì sọ̀fà rẹ̀ kó tó ta yóò ṣe bísímìláì síbàn rẹ̀ kó ta tó fẹ́ rán ajá rẹ̀ níṣẹ́ yóò ṣe bísímìláì sí ajá ń. débi pé èèyàn bá wá gbàgbà tẹ̀sí sùn láì tájà ti lọ pa nǹkan wá wọ́n gbàgbà tẹ̀sí sùn láì sí ọ̀pá rẹ̀ téye ta wọ́n gbàgbà tẹ̀sí sùn láì sí ìbọn rẹ̀ téye ṣé ìgbàgbé yẹn lè sọ nǹkan di halal kọ́ọ̀lá nǹkan mu sọ́wọ́ gbogbo ń tá a bá gbàgbé ju kí sì nìpìlẹ̀ rẹ̀ àdúgbò sallallahu alaihi wasallam ń sọ في الصحيح لا أستغل في السنن عند أبي داود وفي المدرسة مع أحمد بإسناد صحيح هل سنقول ما أنهار الدمع وذكرت وذكرت اسم الله عليه فقل ليس بالسن والظفر wà zọ́fàr gbogbo nǹkan pátá tó bá jẹ́ pé ń gbà tẹ̀fẹ́ pa ìǹtẹ́ mú lọ tẹ̀fẹ́ fi pa nǹkan ó lè mẹ́jẹ̀ jáde níta amúlọ́tẹ́ ta fẹ́ fi pa nǹkan nǹkan lè mẹ́jẹ̀ jáde ọba ti ẹ̀jẹ̀ o àyàfi nǹkan méjì àsìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fẹ́ yín já nǹkan tẹ́ ẹ pé ẹbí mo ti fẹ́ jẹ̀jẹ̀ ara rẹ̀ ẹ gbọ́dọ̀ fẹ́ yín dùn nǹkan o. wàá mọ́rùn ẹ̀ díẹ̀ kéèyàn wá gbá yín máa kọ́sà máa ran yín máa títí títí títí ìfàjá túù lẹ́jẹ̀ bá tu o ti mú ẹ̀jẹ̀ wá tàbí èèkánná ẹ gbọ́dọ̀ di àwọn eléyìí kọ́dà kẹ́ẹ̀dá kọ́ lọ́sìn nǹkan méjì ọ̀tẹ̀lẹ̀ níta fẹ́ fi pàǹkan yóò lè segin ni o yóò lè mẹ́jẹ̀ wá níta ntí a sì fẹ́ fi pàǹkan yìí kọ́ gbọ́dọ̀ jẹ́ kí ni o. naam naam mọ́tí àlọ́ wà jáde ń wà òkè ẹ̀fẹ́ nìkan lẹ̀ tí ó dáhùn rẹ̀ béèrè kan ọkùnrin kan ni rọ́jò lọ́nù zabaha bẹ̀bẹ̀ hátà òbí sọ́ àkín kí a rọ̀ bá ìyìn sáàkùl kàrùbáì oníkẹ́yìn òfin gbé nǹkan bó ṣe mú ẹ̀ràn báyìí ní pé bismillahir rahmanir rahim báwo ọkà kí bọ̀bí náà ni búrú lọ́ta wọ̀nyí lẹ́ran bá kú ó sì dákọ̀ ọlọ́run sí ọlọ́run sì ni tí wọ́n bá ti dákọ̀ ọ̀hún sí ẹ̀ gbọ́dọ̀ jẹ́ a lè àbá a lè jẹran ṣéwìlì islam a lè torí kíni ẹ dìde pé tó fi pa òun ló ó ṣe tó fi mú ẹ̀jẹ̀ jáde. bárakàláwò fi. torí tó fi pa kò ni o. jama bárakàláwò fi kùn tábà wá ní ẹ́ńjìn kan wọ́n ṣe ẹ́ńjìn ẹ́ńjìn ó lè dùn nǹkan ṣùgbọ́n tó lè dùn yìí ó lè dùn nǹkan five thousand lẹ́ẹ̀kan náà kọ́dà ó lè dùn nǹkan one million kápẹ́n lè serú ẹ̀ tí ẹ̀ bá wá gba mú báyìí bàbá bisimilayi rahman rahim kọ́fẹ̀ tẹ̀ nǹkan báyìí kiri yóò ti gbogbo nǹkan lọ alẹ́jẹ́ àbá alẹ́jẹ́ ẹ́ halali tọ́kì alẹ́jẹ́ àbá alẹ́jẹ́ ṣé eyín ni tá a fi pàmì àbí èèkan ẹ̀jẹ̀ àtúntò wí kí ni ìfẹ́ máa dà bù. لا إله إلا الله ولا واحدة جماعة halali tọ́kì tí mo wí ní pé tí a bá jẹ́ pé tí a fi ń du èmi ṣe báàkù tí èyí ṣe báàkù kékeré kọ́dà àǹkóra wá kí báyìí ìmánì èsè tí ó jọ èmi ìbá wọn jẹ mo sì ṣe báàkù títí títí títí títí títí tí mo rí wípé kìlẹ̀ pé mọ̀gẹ́nà ṣùgbọ́n mo rí pé halali ni torí pé 99 percent fi dá lójú wípé wọ́n ń pa islamically bí ìrìn láì tààlà sẹ́nu pé tó bá jọ mọ́rọ́ ẹ̀sìn tàbí kí ìyàn lọ rèé kí n tí ọlọ́run ṣe ní àràmù bẹnu ìbádù rẹ̀ sẹ́nu pé èèyàn lè dáná bẹ́ẹ̀ wájú ọlọ́run sọ àtàrà ọ̀rọ̀ ẹ̀sìn wà ọ̀rọ̀ ọ̀ma ni ìmọ̀ náà ti wo ni ó ní ìmọ̀ kọ́ra lọ́kọ́ kèrè tẹ́ máa gidi tàbí máa pè kí lọ fẹ́ gbà mí jẹ́ bí في àbí ìrọ̀ ìrọ̀ ìnà dáwọ́sà ń kọ̀dí kábọ̀tù abad fẹ́dùn lọ àlẹ́ ìhà wọ́n من sàfáàsì pé gbogbo àwọn ènìyàn gbàtí láàmú o tíráìbù kan bẹ bí ما wọ́n sọ pé ìran Yorùbá àwọn ọ̀rẹ́ ìbíra gbogbo wọn mọ̀kọ́ ọmọ gbàtí láàmú fẹ́dùn lọ àlẹ́ ìhà ọlọ́wọ́n bá àyù ànàbí bá ní jẹ́ ṣe pé afúnà pípé rèé mọ̀ àwọn sàbí ó ń gbẹ̀jọ́ náà báyìí nígbà tí wọ́n kó ọ̀rọ̀ àwọn èèyàn wá ẹlòmíì ìdíjọ́ pé ah! àbí sì náwó kí ànàbí ni Allahumma di dawsan waqtidina ọlọ́run bá ní sípayé ẹ̀mí àwọn dáúsù yìí ìran dáúsù yìí wá dán padà sínú ìsìlámù ọlọ́sì gbàdúrà nàbí rẹ̀ ló. àfáàlù súnà tí bá ti ń ṣe wá àti ìlọ́tọ́ wá ń ké pé bọ̀ ẹ gbà pé ti ń pèpè lọ bí nǹkan mi ńgbà nǹkan ọ̀wà rí bẹ́ẹ̀ mà ọ̀wà kọ agidi kí ló fẹ́ mà lágidi sí. ànàbí ń bẹ tí ìyàwó lòdì bá wà nìjẹ náà ànàbí ń bẹ tọ́mọ lòdì bá wà nìjẹ náà ànàbí ń bẹ tí ìyàwó lòdì bá wà nìjẹ náà wọ́n ẹ̀ wọ́n nira wọn sí nípútọ́nù láì mọ̀ yẹn gbà ṣe ń sa wọn ládàá brọ́dá sí. ìkan ní ṣe wá àti náà ni pé ẹ gbogbo wà láyé nǹkan tẹ́ máa ń sọ̀rọ̀ tẹ́ gbọ́ bá ànàbí yà àtàrà bí náà kó wọná lọ́kọ̀ bá yàrí gbà ìwúrò burúkú lẹ́ sọ pé bá ànàbí yà ànàbí ọwọ́ náà ní ẹ̀sìn kó wájú bònú lọ́ba dìjà. bẹ́ẹ̀ n ti ń sọ òdodo ni àgbékalẹ̀ ni ọ̀dà tí ó nà náà ìnà tí ó nà wọ́n nà dáa. Nàám. Ọjọ́ ìyá. Bọ̀tún wọn mẹ́ta ní nǹkan dáa o. La ilaha illallah. Ànábì sallallahu alaihi wasallam pé gbogbo ń tọ́ bá fẹ́ ti dùn nǹkan tó bá ti lè mẹ́jẹ̀ jáde. Tó o sì dá akọ lọ́wọ́ bá ti. Kọ́yà mẹ́jẹ̀ yìí o, mẹ́fẹ̀ yìí pa nǹkan o má ti jò jẹ́ ìkaná o fàkúl máa jẹ́ǹsù mọ́sálàwà dé àwọn àgò kan bẹ tí wọ́n fi máa rọ pẹ̀tró ní kútọ́nù ọmọ kìbá tí ó sì já tí èèyàn bá lè yún orú rẹ̀ tọ́wá dẹ́kù fọ́ọ̀gù rẹ̀ tó ṣe gbámúlọ́ báyìí ó sì fi glọ́ọ̀fù ọwọ́ tó sì mẹ́rin léyà ti ẹnu ní yùn níyùn níyùn níyùn bí n'i èyí ló lè láàbọ̀ ní tí ń dún ní náwà tí báyìí máa lọ ń gbé pé bí mẹ́wàá ọlọ́sàkẹ́kẹ́ ọmọ abóòdì ọjà àzà àbí ọjà àzà torí pọ́ dákọ̀ ọlọ́run sí ó sì mú ẹ́ kílókọ rẹ̀ ó sì mẹ́jẹ̀ jáde ẹ ọjàzà àbí ọjàzà ọjàzà nẹ̀fọ́ ẹni ọjàzà mi kí lẹ̀ rí tẹ́kí ọjàzà náà بارك الله فيه جاء في الحديث أن الله كتب الإحسان كل شيء فإذا قتلتم فحاسب القتلة فإذا ذبحتم فحاسب القتلة ولحد عدوكم سفرته ẹnì kọ̀ọ̀kan yín tẹ́ ẹ bá fẹ́ ti nǹkan ẹ ti dáa bọ́ọ̀lù sí ni ẹ ṣe o tẹ́ ẹ bá fẹ́ pa nǹkan ẹ padà ìtumọ̀ tẹ́ ẹ bá fẹ́ pa nǹkan ẹ padà títí là yẹn ẹni tó bá tọ́ sí ìdájọ́ pípa nínú ẹ̀sìn bọ́ọ̀lù sí ni apálápá kèé ṣe táàpé ọlọ́run kú ti bọ alẹ́ mi ẹ̀ ẹ̀kọ́ gẹlẹ́tìlẹ́nì gèrè tí lónìí wọ́n tó fi lára balẹ̀ gbọ́jọ́ kejì wọ́n ní ẹgbọ́n gbogbo yín ẹnu ẹ̀yọ wọ́n ní ọ̀fi pláyà yọ ńgbòrúṣọ́ kẹta ńgbòrúṣọ́ kẹta wọ́n ní ọyọ ahọ́n rẹ̀ wọ́n wá ní sọ́jà bí ìjọba àwọn ìfọ́lọ̀ ti bọ́ alẹ́ nìyẹn àbí ní fàhásìlù kìtìlá àyàfi ẹni tó bá yẹ kó nà tó gbà pààyàn ọ̀nà burúkú ni bụ sẹ̀rẹ̀ ẹ̀sà sàlám obìnrin kan ní abáyé tí ń yí lẹ̀ mùsùlùmí sì lóbìnrin o fa ìdá ha ọ̀rọ̀ máa kọ́ ni ntí máa kù láàrin ìgbà tẹ́yẹ pé ẹ mi o bá ìsànú mi o ń o máa kù láàrin ẹni tó bá yẹ kú máa sọ wà ní pé ọ̀rọ̀ máa kù fẹ́ẹ̀mù tí o fa náà pẹ̀lú obìnrin ní kọtara ní ọ̀rọ̀ kínú yahudi ọkùnrin yahudi kan báyìí ni ó kí náà lẹ́sẹ̀ ní ọ̀rọ̀ gbọ́rọ̀ sí ibi hajarọ̀ ó ń mọ́mọbìnrin ó kó lẹ́pàtẹ̀ ní wá ń fi òkúta àti orí ẹ̀rọ yìí tí tọmọbìnrin ti di pé wọn balẹ̀ tí ń ránṣọ́ díẹ̀ díẹ̀ kọ̀pẹ́ lọ bá kú nígbà náà bí wọn lọ mú wa òkúta ní ewé orí tiẹ̀ náà. àdúgbò ìjọba fẹ́ pa ẹ̀ padà dáa

à ń bọ̀ kìí o à ń bọ̀ à à ń sọ̀rọ̀ tìsílámù ni à ń bọ̀ à kọ́dà ìlú mi ń bẹ̀tẹ̀ pé nǹkan tiẹ̀tiẹ̀ ń jẹ́ ń bẹ̀ yìí náà ni wọ́n fi ń gbé asọ́àpù àlìkàrọ̀bà ì ọ̀nà nà zakiruni yàgbọ́ ẹ̀.

àwọn wo ni ọ̀là lè jẹ́. àlejẹ́ náà àlejẹ́ náà kí lẹ́rí tẹ́fí àlejẹ́ ọdá akọ ọlọ́n ti ó sì fi nǹkan tó lè mẹ́jẹ̀ jáde ó fi jú in tí ó pọ̀rọ̀ ẹ̀nú ẹ̀sẹ̀ ni pé ọ̀nà tó ọ̀fàrà àyàfi tí ìwádìí ìmọ̀ àjìnlẹ̀ bá gbé jáde wípé nǹkan kí nǹkan ti sátìlá àbáhùn lọ́nà tó bá fún un wà ilá fàlà hádà àbíjá mi mọ́sàlá ní ìwádìí ẹnìkan mẹ́rin kalẹ̀ ọfẹ́ pa nígbẹ́ ẹ lọ gbọ́ ẹgbẹ́ kí ní kọ́ àríyá ọ̀sẹ̀ ẹgbẹ́ mú kí ní kọ́ wà mọ́ irú kí ló ṣe mí náà ó gbàgbé ọlọ́pàá sọ̀rọ̀ àtàrà sọ yìí pé rabbana la tu'akhidhna in nasina aw akhta'na á padà jẹ́ nǹkan àbá ní jẹ́ á jẹ́ naam torí gbàgbàgbé ni àti mistake pẹ̀lẹ́rì ẹnìkan ní àjẹ́ ti máa wo ìmọ̀ nínú tọ́lọ̀ fẹ́ ọ̀sán àtàlám gbogbo ń tá a bá fẹ́ pa tọ́jẹ́ nǹkan ẹ̀tọ́ tó yẹ ká pàtà wá gbàgbé àti bísímìláì tá a fi é pa nǹkan yẹn ó ti di mẹ́ta lórí kíni lórí kọ́ọ̀lù lọ́ọ̀ ìtàlá yìí pé wà látàkùlù mímọ̀ lámìú ní kàrísìmọ̀ lọ́ọ̀ àlẹ́ yìí tí wọn bá ti dá akọ́lọ́ wọn bá ti ẹ̀ gbọ́dọ̀ jẹ́ wọ́n ti á pàkàlẹ̀ wọ́n ti sè ẹnìkan kàdé bẹ́ẹ̀ ni ohun ọ̀mọ́ ń tiẹ̀ bóun ṣe wọn mùsùlùmí bá fi ń gbà sàrí lọ ọlẹ́tọ̀ àbí ọlẹ́tọ̀kún ọlẹ́tọ̀kún ìkẹ́nà àtúndí ó ti gbàgbé nígbà tẹ́ ń sọ pé bàbá mẹ́lá wọn ni ó ti jẹ́tọ́ tó ti fàbọ́n ah! inú mi ní òṣìṣẹ́ báyìí mọ́ jẹ́ ń jẹrẹ yìí nínú lẹ́wọ̀n ọ̀dọ́ ọkọ̀ lọ́nà sílánà mẹ́ni ìyún àwọn méjèèjì láyà ti jẹ fún ربنا لا تؤاخذنا إن فينا أو أخطأنا ẹ̀ntọ́ mọ̀ tó sì yẹun kò mú ayò máa wọn naam kókùnlẹ̀ yẹn wọ́n tè bárakàlá òfin ó lè ṣẹlẹ̀ kí wọ́n mọ̀ tè ó sì ṣẹlẹ̀ kí wọ́n tè nítorí pé bí ẹ ti ń sọ ìlòmí òtún lágídí mẹ́yìn lọ pé báyìí máa mú bó ṣe yẹ yìí nù áà fẹ́ràn nù àdúrà ẹ̀rẹ́ lẹ́yìn àwọn èèyàn lọ gbé ní ọba sọ sí jẹun táwọn èèyàn jẹun ọjọ́ kẹta ọ̀dà náà ẹwà àtijọ́ lápẹ̀rẹ̀ ní ìsìn mas'ala ńlá ni akànkọjá lọ́njọ́ kan lábá rí ibì kan kàfitẹ́ríà kan ń sàkọ̀ sí pé yà kó yó 50 naira yà kó yó 50 naira wọ́n ń sáwàdà ni tó ṣe wọlé nù nínú òrùn burúkú tó ní ẹ̀fún mọ́tìlá náà wọ́n fún mọ́tìlá ọkọ̀ mọ́ ní tẹ́ níyàn ọ̀nà níyàn ẹba àwọn èèyàn mẹ́wàá ọba àwọn èèyàn ó ní ẹlí ẹja àrọ̀ wọ́n ló wà ń gbọ̀ jẹun tàn ló sinmi ló sí fíyẹ bá nù rí báyìí but ẹ eh, ẹ eh, nígbè wọ́n láwọn ò nígbè ẹ eh, orúkọ gangan kọ́ wọn lọ wà wọ́n tó bù fún un nígbà tí sí ń lọ lọ́ba kú ẹ̀rú bà sí wà láàpọ̀ yìí wọ́n ní ẹfún bí ọ̀tà mẹ́rin ó tún bá bí kíní ìtayí ìjẹ́ fi máa tayí ó tún mú bó tún ṣe ń kó tó kóbi mẹ́wàá mú òtún sọ̀rọ̀ lọ́ba pé ó wá wò ẹ̀rú ń bà náà ni ọwọ́ mú one thousand yìí jáde ó ní fífi ràgán lọ sọ pé yóò tẹ̀lé yọ ṣe ń yí bẹ́ẹ̀ àbí ó rí bẹ́ẹ̀ àbí ó rí bẹ́ẹ̀ ní wọ́n bá sì san ọba fún ní náírà fifty náírà òótọ́ mọ̀ kí ni lọ́ba kọrí ọ̀nà ó ń lò ń jẹun ọdẹ́sẹ̀ ní ìsìláàmù ohun tó ń lọ ń jẹ ń bẹ̀ náà ọdẹ́sẹ̀ àbí ọdẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni o àwọn àgbàlagbà sọ́mbì wọ́n ní ń tó pẹ́ ló jẹun ń tó pẹ́lẹ̀ yìí lọ jẹun sínú ẹ̀dà lọ jẹun èyí tó pẹ́ ìran ló gbé kalẹ̀ náà wàláì kọjá azánú islam mo tún fọlọ́n búra fún yín. màá fẹ́ sọ́dọ̀ dáadáa ojú kejì ẹ̀ náà bá túndé ọkùnrin nǹkan kọjá lọ́ntì ẹni ọba déwájú ilé ibì kan ní ẹ so màálù lẹ́gbẹ̀ẹ́ màlúù wà ní for sale twenty thousand naira màlúù tọwọ́ ti bí one fifty màlúù gbẹ̀ngbẹ̀yìn. tí n bá ti ẹ̀jẹ̀ lẹ́nu gan-an ṣé yìí ò ní mọ̀ pé lè ju twenty thousand lọ ọkàn mú kíní tí wọ́n kọ́ sí pàtì lọ́ba jẹ lọ́sọ̀ àpò lọ́ba jókòó tì. bẹ́ẹ̀ni ká ṣe máa gbà ṣé o ti dà màlúù oríta mi ó ní two fifty thousand ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ bàbá ṣé ó ní ẹ̀yìn náà rí pé eré ìṣẹ̀rùn olómi wọ́n ní kò burú wọ́n sá nàná náà wọ́n wá ná lórí 150 lọ bàtà ó sì mú 150 lọ́ba kànlẹ̀kùn ní pé ire o ẹ̀bà mọ́ nǹkan kan mọ́ 150 yín ni ó ń tọ̀ ń dẹ́sẹ̀ ó ń kí lè rí ìwà kárí ẹ̀rí ọ̀rọ̀ ẹ̀ sí ọ̀rọ̀ ẹ̀rí ni. Nàám àkọ́kọ́ rahman nígbà tá a bá débi ọ̀rọ̀ wà á lọ́lọ́ olùbẹ́yà wà sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ń kéèyàn wá ní tó ọba ti ra nǹkan báyìí o ẹ̀bùn tá a fún ọ sí rè gbóná mọ̀mọ́ tí ń tara ìsì lọ tí wọ́n ti tara ìsì tẹ̀ tí wọ́n ti bọ̀ bẹ̀jú tọ́ka IFTC tí wọ́n tó wá ha sí bí báyìí ó tún nà pẹ́pẹ́pẹ́ mẹ́gbẹ̀ẹ́ bàtí à lọ́yìn àlù báyìí èyí tó ní FTC òun kí ni ń kún Naam, èyí ni ìyọ ọlọ́kà tí wò pé ìṣọ́ọ̀bù ọ̀dá tọ́jẹ́ pé tọ́ba ti tọ́bẹ̀ fáwọn èèyàn bá ti jẹ́kù náà yóò fi sáfẹ́ ẹlòmí tọ́ba dé wọ́n ní kí ló dé ọlọ́run sọ fún alẹ́nu ànàbí pé ká má máa ṣe ìṣọ́ọ̀bù ni kí ni ó kú mu rẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì dànù ni tí wọ́n bá lè gbé fẹ́lòmí tí ó jẹ́ ẹlòmí tí jama ẹ̀sìn wa ẹ̀sìn dáadáa ni gbogbo olùkílù tí ilé oúnjẹ bá ti di pé jẹ ń tọ́ ọ̀pọ̀ ẹ ẹ máa wo kó o sì bóde wàláì ẹ lè bókù ẹran títí mà ẹ̀yin náà lẹ́kọ̀ọ́ rífà ẹ lè gbọ́ pé ẹja kú odò ẹja kan kúrò ní bárùn-ún àdẹ́rù gbàmílẹ̀ pa ẹja kan lọ́bàtàn wà sọ́nà àdúgbò òbí kan èsì èmọ́kù ajá ẹ̀sìn ní ní béèyàn lọ ọjà ní déédéé bíi aago márùn-ún dàjí kò ní rí njẹ́ ń pèlẹ́ ẹ atẹ̀ẹ̀sà kárí kíjèrè ó tún lóyún kò ní rí gbogbo nǹkan òdì òdì tí ó da tí wọ́n gbọ́dọ̀ bá lẹ́nu èèyàn ẹ̀ ní rí ló látàmà èlùbọ́ kan jẹ̀ ní o kí ni kàtí ẹ̀ ní rí mọ́ ibi tẹ́ẹ̀tì lọ́ jẹ́nu nítorí pé àlà ásìlù nínú òwò ni pé mo fẹ́ jèrè àlà ásìlù nínú pé mo fẹ́ jẹun ní pé nítàbàrà mi bá ká bàbá àti tó ń lọ ń bá ta màlúù tí ọ̀ràn جاء في الحديث الثابت أنت قلت دعوا الناس يرزق الله بعضهم ببعض ẹ̀mọ́ bá wọn èèyàn dàtà tààrà wọn o ìǹtọ́ bá pọ́lọ́jà ní ẹjọ́ ọ̀tà tí ọba ti jẹ̀rí ajé pajúdé o in tó pe lọ́kọ̀ ọbẹ̀ wọn ẹmbásí rà ntọ́lọ́ ń tìsí kọfẹ́ rà tiẹ̀ nu. iná fi jẹ́ pé téèyàn bá jẹ́ dídìrín ṣé ààyè àti bí àǹtọ́ bára wà fún àbí yóò sì fún jẹ́ bẹ́sẹ̀ rìn sẹ́nìkan náà sọ á ah, àti kúrò níbi bá ń ṣe o lábẹ́rẹ́ ẹnìkan náà sọ àbá ní ẹ sá lọ́gbẹ́ lójú ogun ẹ̀jẹ̀ wa ta sí lọ́pọlọ olówó sì ni ẹ̀yìn níbo la lọ gan tẹ́lẹ̀ ẹ̀yìn o ìyìn tí wọ́n ń pa gẹ́gẹ́ bí dókítà ti sọ lẹ́ẹ̀kan tó jẹ́ wípé wọn ò pé bísímìlá ìsì wàhálà kẹ́kẹ́ ti kọ́kọ́ bá kínní o tó bá jẹ́ kí wọ́n pè bísímìlá ìsì tí ó ń sinẹ́ gbé wàhálà kẹ́kẹ́ ẹ̀mú kọ́ ibà ń sọwọ́ gbogbo tó bá lè lẹ́gbẹ̀ẹ́ jáde tí èsè kan náà tí èsè kí ni o tí ẹ tí ì ṣe yín tí ẹ tí ì ṣe nǹkan tí ń rọ́pò èkánná náà wọ́n mú wọ́n ṣe àwọn irin kan wọ́n wá ṣe mọ́ iná tẹ tí wọ́n bá ti pẹ́ẹ́sẹ̀ báyìí náà hangi gbogbo ẹni tí wọ́n fẹ́ pa lọ tí wọ́n bá ti tẹ̀ báyìí kíún bisimilayi bùm yọ kàn gbogbo kí ni lọ́nù Naam a lè jẹ́ ẹ̀. Nàám. Ṣùgbọ́n tí ó ń dá Mùsùlùmí alẹ́ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wípé tí èèyàn lè máa dùn nǹkan tọ́pọ̀ lẹ́ẹ̀kan náà tọ́wá jẹ́ pé tí wọ́n ṣe lámbébé báyìí ni wọ́n ṣe lámbébé kọ̀ọ̀kan rè wọ́n ti gbé ọmọ ẹran kọ̀ọ̀kan bẹ̀ lọ wọ́n ẹran kọ̀ọ̀kan bẹ̀ lọ láyé lóyún ti mú ṣùgbọ́n tí wọ́n bá ọpẹ́rẹ́tì kíní yẹn kan náà ni ó dùn wọn ẹni tó sọ ọpẹ́rẹ́tì ẹ̀yọ kan náà ni bismillah pum ó sì ara rẹ̀ gbogbo ẹ̀ lọ́rùn lọ ọjàza tí ọjàza intan sọ nìyẹn nam tọba gíga ṣùgbọ́n gbogbo ọ̀nà tí ara ọba dẹ̀ nǹkan ẹni kéèyàn ọgbà pa náà kéèyàn bá wá rí ẹran ẹran sẹ́ fún ibi obúkú wa ní à ń pààyàn báyìí ní ìsìn àti àgbọ̀dọ̀ àsọ́ọ̀tì báyìí ìwé ah, nìkan lé àpẹẹrẹ náà kalẹ̀ náà ní ìsìn yóò ṣòfò náà ni bísímìláì ọkàn gèrú ẹran ni bàbá wì náà ìwòjú wọlẹ̀ ó ti dórí ọkà kí ni ó rẹ̀ náà orí bísmìlá yóò sì gé àríbí sọ́lọ́sàn in tí a bá bù lára nǹkan tọ́lẹ̀tọ̀ láàyè tí a ń bù bá ń kéde fi hàn du gbọ́sẹ̀ ká du mẹ́ta ní òkú mbẹ́tẹ́ ní o a gbọ́dọ̀ jẹ́ labatúrọ̀ rẹ̀ bàbá náà lò náà bá tún dẹ òun dẹdò ní nǹkan òrùbọ̀ pọ̀pọ̀pọ̀pọ̀ ló gbẹ́jà lẹ́gbẹ́jà ló ṣe họnu ìtọ́sáàdì dé bóde ó fẹ́ fún bíi péèlì kan gbogbogbò gbogbo ẹ̀jẹ̀ tí kójú omi lọ́sà gbé wálé bàbá bọ̀ nígbà ìrìbí ọ̀sẹ̀ díẹ̀ òtìbó nígbà ìrìjọ ọjọ́ díẹ̀ sí wákàtí díẹ̀ òtìbó rí àmùlà ọjà àzà àbí ọjà àzà ẹ́ tó bùrà láàyè àbúrò ẹ̀dá òjò dáadáa ẹ́ náà dàdá kúmù lọ tẹ́rí pé àdúgbọ́dọ̀ lọ́wọ́ báyìí ẹ̀yin mùsùlùmí ẹ̀dí mọ́ kí ó wà ìwó lókù ọjà àjà nítorí pé òun tẹ́lẹ̀ ń fún rẹ̀ kò kúnlẹ̀ lókùn bètè alìṣílù mẹ́ta gbókùnlẹ̀kùn fún rẹ̀ náà àlànìlẹ́lò tó bọ́ sí ìyẹn díẹ̀ pàfẹ́ tún pa basmala bisimilahi rahman rahim ká máa fi bẹ̀rẹ̀ nǹkan tá fẹ́ ṣe jẹ́bọ̀lá náà fi ṣe ònùwánu tó fi bẹ̀rẹ̀ ẹ̀ẹ́ẹ̀ẹ́ẹ̀ Qur'an lára àwọn èèmà tọ́lọ̀ ń fi àwọn al-Qur'an ń wàhálà dé tí lọ́tún lọ́sì ọlọ́run ní kò burú lọ omi à wọ́n ní dáwọ́ tó pé mọ́ ó tún ti gbẹ́nàgbẹ́nà yẹ̀yẹ̀ pọ̀ ń dòdò sú nínú mi ìṣújú báyìí tí ọ̀rọ̀ náà káwọn èèyàn ọbẹ nǹkan ọ̀kan àtàwọn ẹranko náà nǹkan ọbẹ nígbà tí ọwọ́ a máa lọ kọ̀wà nǹkan rí apá kan náà ní ìtọ́fẹ́ tó bí eighty kìlómítà ìlómi fi ga kí wọ́n fẹ́ wọ̀n sálẹ̀. wàhíyà tẹ́gírí bí ń fi mọ́ọ́dí kàlìjìbáàlì ṣùgbọ́n nígbà tó lọ fẹ́ sọ́rọ̀ kúránì ó jẹ́ àmọ̀ pé èèmọ̀ ni ìtọ́lọ́ ń bá fi lo nǹkan tó ga lójú tíá tó fi sàpẹrẹ fún a ẹni tí ń wí lágbára tó lè yí alafẹ́ gbọ́ nínú lọ́fẹ́ jẹ́ àmọ̀ ó ní kíníyàn wá ń rìn lọ pẹ̀lú wọn kàlìjìbáàlì nínú ibi odò bí ìgbà téèyàn ń wo òkè ńlá ṣùgbọ́n nígbà tí wọ́n fẹ́ máa lọ ọlọ́run ní aṣọ fún ẹ pé kọ́ máa sọ pé bísímìláhì màjìríhà inú rẹ̀ wáyà mi mùjìríhà wàmọ̀rùsáhà wàmùrùsíhà lóòkọ̀ ọlọ́run ọba tánàbí nùhù bá ti fẹ́ kìkìrí ọ̀sáré bísímìláhì màjìríhà ni ó wí. tí ọba tó fẹ́ kọ́ sáré mọ́ wà mùrùsá náà náà ni tọ́tù náà ni fi ń pààrọ̀ bíà òní nǹkan kan náà náà ni. ọkọ̀ ojú omi wá ń rìn lọ arò ní ẹjẹ́ ń ẹ̀ eré rẹ̀ kò jí ẹni ń sùn lọ́nà wọn ìyọkúnnúkúnnú rẹ̀ kò bí ẹni tí ń rọ̀ lọ́rùn nítorí pé màá bẹ́ẹ̀ نجيت يا رب نوحا واستجبت له نجيت يا رب نوحا واستجبت له في فلك ماخر في اليم مشحونا في فلك ماخر في اليم مشحونا في ملك ماخر في اليام مشحونا وعاش يدعو وعاش يدعو بآيات مبينة وعاش يدعو بآيات مبينة في قومه خمس في قومه ألف عام غير خمسين في قومه ألف عام خير أم فينا في قومه ألف عام غير خمسين ọjọ́ tọ́lọ́ ọba sọmi túfánù kalẹ̀ ó ló di five hundred and sixty years tánàbí inú ti ń pa àwọn èèyàn rẹ̀ ó wá ṣe déédéé six hundred years torí pé forty ìrọ̀lọ́run gbèdìdè lójúṣẹ́ nígbà tó di sixty ẹ̀tọ́ tó pé ọmọ six hundred years ní túfánù tẹ́lẹ̀. نجيت يا رب نوحا واستجبت له عطا واني ولا غبا مين سبي ولا اول الله نبي نوح نجيت يا رب نوحا واستجبت له إيوانا لو ló tún jẹ́ pé àdúrà rẹ̀ نجيت يا ربي نوحا واستجبت له في فلق باخر في اليم مشحونا Nínú ọkọ̀ ojú omi máàkìrí ń tó kó fọ́fọ́, fìlìyàmì nínú òbí odò kan náà, mẹ̀ṣúná ọkọ̀ ojú omi kó kẹ́kẹ́ pẹ̀lú tí a kọ́ bẹ̀. Orí ibi títí ìrìnà náà kó kẹ́kẹ́ tí pẹ́ mọ̀wọ́n náà kọ́ tẹ̀rì ń bẹ fún. Ọwà jí ó náà lọ. Ọwọ́ jésù ó fìtàmì pé òní jẹ́ sórí rẹ̀ kí ni ń rọ̀nà jésù ó fìtàmì pé ọ̀rọ̀ mi ò ní bọ́ sí wà á sọ ẹ̀dínrún. ọjọ́ tó wá di sísọ̀rọ̀ yìí àìsọ ti ń pèpè òní túfánù ìṣẹ̀tẹ̀ wá tẹ́lẹ̀ bẹ́ẹ̀ sì ni wọ́n lọ rán mi bí nù iṣẹ́ iṣẹ́ rẹ̀ lọ́rán ìṣẹ́ mi ń bí ọ̀ lónìí tí mọ̀ nǹkan ju pé kọ́sáré tẹ̀lẹ̀ ọ̀rọ̀ ilé ayé mi kì í ẹ̀sìn rẹ̀. wọ́n kọ́lé ìlú ọ̀nà làá dáwà lálẹ́. ẹ̀ńtọ́ wa gbé tẹ́rán kọ́ wá jẹ́ pé yìí sí ọ̀yà tó tó lẹ́sẹ̀ wà gbàdúrà rẹ̀ lórí ti ń sọ tó tó wá jẹ́ pé sẹ̀rẹ̀ náà lọ tí ò sì ní nǹkan mí ma tèmi ọmọ tí mo fẹ́ torí àdìs kẹfẹ̀rí tí mo ní mo fẹ́ bí bí n bá bí sọ̀rọ̀ fún ìpè lọ́mọ ọlọ́run. Ibi wọ́n rò kó lè gbàdúrà yìí, ẹni tó gbé ìwọ lọ́rọ́ ń ṣe iṣẹ́ rẹ ni. Kò sí lú, gbogbo tó lọ́mọ ṣe mẹ́ni tó ń ṣe, ọwọ́ ajé yìí sí sọ̀rọ̀ ìyàtọ̀ tó gbàdúrà rẹ̀. À àjẹpẹ késù ọ̀mọ́ tàn mí o, torí gbogbo ń tẹ̀mí ń tọrọ́dọ̀ rẹ̀ kìí ti pé wọ́n gan lọ́rọ̀ mi pé ń tọrọ ẹ̀. Èmi lèmi ní ìdí ẹ̀. Ẹni tó wá gbẹ́sẹ̀ rán ọwọ́ ajé ìtìtọ́ rẹ̀ ló tó pé mo sáǹpù sẹ́ rẹ̀ hádà bí jamlin àbí inú wùlá àfa kan ní ẹ jẹ mọ ròyìn àwọn ànábì Ọlọ́run fa ẹ mọ ròyìn wọn fa ẹ bá rí nù àwọn ànábì Ọlọ́run náà tó dá para ẹkọ tó dá akọ bísí lára mọ ròyìn à mo ní bàtírì yìí olùbẹ̀rù sọ́ọ̀tù náà múlì ọ̀wáka ó ní innahu min sulaimana wa innahu bismillahir rahmanir rahim kí ló má níbi ìtàn náà tọkọ fi dá para ẹkọ tó dá akọ Ọlọ́run tí a máa tẹ̀síwájú ń jẹjọ́ ń bẹ àbí Thank you. Ee, ee, ee, ee. Ọ̀kan náà àwọn ọ̀jọ̀gbọ́n. ó ní tí ó ti ń fẹ́ ṣe nǹkan tí ní ìdápọ̀ lọ́wọ́ bá ti subhanahu wa ta'ala tó jẹ́ pé mọ̀ ọ̀ràn kan kẹrẹ̀ lálẹ́kẹ̀ẹ́ àmà níjọ́ tí ò ní sí nǹkan kan máa fi kọ́lọ̀ yọnu sí a wọ́n wá ń pe àfa kan ní àfa àṣíbúlí àfa àbámúrin ẹnu ń pé kúlù báyìí tí a ń tàhá bírù كل بيت هذا حائلهم غير محتاج إلى سرج غير محتاج إلى سرج وجهك المأمول وجهك المأمول حجتنا وجهك المأمول حجتنا يوم تأتي الناس بالحجج يوم تأتي الناس بالحجج أفاني kúlù bàíkín àǹtàhàbírù níbo làwọn èèyàn ọ̀pá àkójọ sí náà tí wọ́n ní kẹ́kẹ́ kó àwọn anú tó wà sí mẹ́ pẹ̀lú máa rẹ̀ gbogbo tí ń dáwò mẹ́lọ̀ máa gbogbo ọdún nípọ̀kẹ́ lò rí gọ́ ìrùmọ̀ ṣáájí

وجهك المأمول حجاتنا وجهك المأمول حجاتنا tí ó bá ní kílẹ̀ rí máa sórí rẹ̀ kárí ọlá ní kìámọ̀ ni o. وجهك المأمول حجاتنا يوم تأتي الناس بالحجج يوم تأتي الناس بالحجج يوم تأتي الناس بالحجج lọ́jọ́ tó ń kálukú àmà awara bí ó sọ pé innahu min sulaimana wa innahu bismillahi rahmani rahim kí ló wá mọ̀nà bísílẹ̀ mọ́ kọ́kọ́ mọ́ fún okùn ara rẹ̀ iwájú kó tó dáa kọ bismillahi rahmani rahim apá kan àfa ní ẹjẹ́ ajá sí wọn ní kílẹ̀ ìfẹ́ wọn ní ẹ̀sìn. كانت بلقيس متلقية على قفاها على فراشها متسودة بوسادتها بما بقول الله pílò wìsáàdà yẹn wọ́n lọ kàkà wádà. Hmm. nínú yàrá rẹ̀ fáìdà híyà bìbì sáàlẹ̀ tí lọ́ba rí lẹ́tà kan gram. wọ̀rọ̀ àti ìhúbìrì àlàlìjìdá lọ́ba rí ẹyẹ kan tó ta ló lè rán èèyàn nírú iṣẹ́ sí yàrá mi ń bi tí èsè pé bóyá nìkan sí àfikún ilé lọ. Sulaiman ni ó ṣe ajẹ́ pé gbólóhùn innahu min Sulaiman Sulaiman ló fi kí ní ìránṣẹ́ sí mi kí ló wá fẹ́ kí n ṣe ná ó ti sọ ọkọ̀ sọ gbólóhùn lẹ́nu innahu min Sulaiman nígbà tí ó wà jẹ́rẹ́ta báyìí bisimilahi rahmani rahim ojú kanu àwọn kan ní táwọn náà bá ti dà sí tí a náà sì tún lè wọlé o wọ́n ní kí ni tún bẹ lọ́dọ̀ sí yín náà wọ́n ní ẹ̀sìn wọ́n ní ṣe bá àmọ̀ pé ìṣesí òrùwánù lẹ́tà oníkéèyàn sọ pé from ẹ̀yin lẹ́tà ni iná wúmi sùlẹ̀ yìí máa ń nà wá ṣùgbọ́n tẹ́ ẹ bá já lẹ́tà bísí láàrọ̀ mìíràn lọ bẹ̀rẹ̀ rẹ̀. àwọn àfáà kan ní àwọn anẹ́sìtì nǹkan mìíràn o ẹ jẹ́ àdásí ọ̀nà ilé ẹ̀dásí wọ́n ní ẹ̀sìn. balkisu hadihi kafiro. Balkisu kèfèrí ni bẹ́ẹ̀ sì ni àrọ́rọ̀ máa ń bẹ́nu ẹ̀jẹ̀ kèfèrí síbi ọ̀rọ̀ ìmánì kéèyàn baratala bara ó dì àdúgbò ìsìlẹ̀ náà wá mọ̀ọ́mọ̀ tó kó ara rẹ̀ wájú خوفا من أن تشتم بلقيس الله سبحانه وتعالى قف انتظر كثيري ابو الله تعالى جنوان tọ́ba wá já kí ni ẹ̀dọ́ ibi sinmi àmọ́ ẹ̀mí kọ́lá jẹ́ kọ́lọ̀ ní ọ̀kọ̀kọ́ fèsì tọ́ba fẹ́ bẹ́ẹ̀ bú kó tiẹ̀ kọ́kọ́ bú èmi náà tẹ̀ lọ́rùn yóò ti á tilẹ̀ lára ẹ̀ díẹ̀ bí àpé bisimilayi ahàn ṣé bí tọ́ba pè mí kéré orí ẹ̀ òsì ẹ̀sọ́ tí ó gbà kò ní pé orí tí òun kọ́kọ́ kan ó kọ rẹ̀. Thank ah. you. Ṣé wá rí wípé ẹ̀sìn ìwé ìṣẹ́sìn ẹgbẹ́? Ẹ̀ṣẹ́sìn ẹgbẹ́ bọ́ ọba tó wá ń gbọ́rú ilé ìlànìyàn ẹgbẹ́ lọ́gbọ́n tí ó wì tẹ́rí pé tèèyàn ta. Tó wá jẹ́ pé ìwó fìlé bọ́ọ̀nà lẹ́hùn ọ̀wà pín ọ ní ìkẹ́kẹ́ ju wípé mo wá táì lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Mo wá ń gbé kájẹ fún màyá rẹ̀ Mùsùlùmí. Ló ti ẹ̀fẹ́ ti tàná. Irú irú aṣọ òun la gbé wọn. Níta ti ń pariwo fún ni pé ẹ lọ dẹgbẹ́rù. Ẹ jẹ́ àṣìṣe ẹ̀sìn papọ̀. Ni jamaatu muslim tánà bí wí ẹ má dàá kọ kankan mọ́ torí pé ó kọ yà wàlẹ́ àdìsí ń bẹ tánà bí sọ wípé sàmúlì mùsùlùmí bísímìlẹ́dì sàmáhùn rọ́bùhùn ẹ má dààmú ara yín ẹ pé mùsùlùmí ló kọtọ́ lọ sọ wọn pé àlè mùsùlùmí ló pé gbogbo wọn jàmáà kan sì ní ẹ ń tà ń pariwo nu lábẹ́ bẹ́ẹ̀ láàbà pẹ́ nìkan kalẹ̀ gbogbo ọ̀yọ́ tètè pé ìwọ ni bàríìdù gbogbo mùsùlùmí ọ̀yọ́ tètè ń gbàrú eléyìí ò bá ìwọ lásọjú wa o ṣùgbọ́n bí ó ọ abẹ́ sultan wọn náà wà tábàkì tábàkì lẹ́yìn agbára ó dè fún islam àbí agbára ò ní dé fún wa látàbẹ́ bẹ́ẹ̀ tí mọ́sálásí ọjà bàbá dà lónìí gbogbo mọ́sálásí ìbàdàn ti dà mọ́sálásí ìwò bàbá dà lónìí gbogbo mọ́sálásí yòókù kéékèèké inú ó ti dà sẹ́ńtàmọ̀sì àkùrẹ́ tó bá ti dà lónìí gbogbo sẹ́ńtàmọ̀sì yòókù ó ti kíni ó ti dà wọ́n ni tí ń sọ ní pé ti sí ẹ̀sìn papọ̀ èèwọ̀ ni wèrè gan tó bá ti islam rí kò lè wí lẹ́yìn orí ẹ̀ dárò iṣẹ́ ẹ̀sìn papọ̀ ìkẹ́kéwú ìkẹ́kàwé wọ́tọ̀ kàwé bó ṣe máa lòwé rẹ̀ rẹ̀ o ọwọ́ agbọ́lẹ́nu tó kéwú àtijọ́ iṣẹ́ ẹ̀sìn papọ̀ àbájọ́ sí papọ̀ ṣùgbọ́n ká tún wá bóde mẹ́ka tún máa há fọ́ọ̀mù lé alọ́ ẹ̀yìn pé bákan náà ó sì wá padà sáyìn fọ́ọ̀mù pé sọ̀rọ̀ o

bíbí ńlá yìí táàfì wá mọ̀ wípé àwọn ọ̀tọ̀ ọlọ́ngàn dá sí ní bàbá dínú rọmọdọ́nì ìwọ́ bàgbé fóònù ní alátakí ni o ọ̀kan rẹ̀ ní àti rẹ́sù báyìí pásítọ̀ tèmi ní bàbá pẹ̀ kí ló kọ́ sí ẹ̀pẹ́ brazainab àà ah, ah. zainab ló ìsìlámù omi <laughs> wá ní jẹ́mẹ̀ ìntàkìrí ètù kí ló àwí ó lè pé brazainab ní báyìí sọ̀rọ̀ ní àà ah. bí kọ́ sọ pé abdul muhammad àti yóò tuntun náà ṣe bí ń gbà tí ògiri wà lanu làwọn bá fi ń wọbẹ̀ ọlọ́run láti kó oṣù rẹ̀ pa ẹ̀mí àwa mùsùlùmí pọ̀ mọ́jọ ọjọ́ náà láti jẹ́ títí náà ara wa mọ́jọ ọ̀rọ̀ ọwọ́ dàrú ẹni títí ń wí kéwú tipẹ́tipẹ́ ṣáájú ká tó kéwú àpé ìsáàfà àmà ṣùgbọ́n ní tọ́ba ti ń gún ọlọ́run táwa bá ń pariwo pé ní tọ́lọ́run wí tánà ṣùgbọ́n tó bá rí pé nǹkan ti yàtọ̀ ẹ̀yìn náà rí pé kò jẹ́ èbú mọ́ èyí tó bá ti já àfá àtọ̀kọ́ wa rí tó bá wá ń padà o ẹ̀yìn tí mo pọn ní kí ń jẹ́ mi jẹ aláàfà wa apàdà sí ibùnú kò ní báyìí tòró òdodo lẹ kọ́ ẹnì ìhòòrò kan tá a gbọ́dọ̀ ju pàjùsẹ̀ lẹ́kùn òun náà àtàhálà fẹ́ gbọ́yé nu o fẹ́ nu o ọlọ́njẹ́ agbọ́yé o dáadáa ńlá ń rò kọ́lọ̀njọ́ jáde méje ṣe ìtàn ọ̀yọ́ ti aná lo lórí kan táníyàn wà dà tí ó kọ̀sọ̀ pé ń jọ kẹ̀ndá nìyí bá ní naam ọlọ́ mọ́jọ́rọ̀ wọ́ dàrú o mọ́jọ́rọ̀ wọ́ dàrú tá ní mọ́tò dàrú mọ́tò wá jí ọ́ dàrú tá tọ̀ mọ́ wọ́n lájà kan oṣù rẹ̀ mọ́jà wà nù àti pé wọ́n dàlí kìá náà ibi ń rò pé wọ́n ti bẹ̀rù wọn kan wọ́n ti bá ní bákan náà gbogbo tí èèyàn bá sì ń fi ojú ẹ̀sìn pán fáwọn èèyàn wọn lè gbà lọ́wọ́ èèyàn tó yẹ pé lórí àbòsí èèyàn mọ́tí àti ìrì ọ̀padà tù náà ni. fúndì èyí tí bá wá ń tù náà ẹjí ó tú bìlì kíláàsì mú ẹ̀mí mọ́jọ jẹ́ pé ń gba àwọn òfin ọlọ́mọ èlò sákúrò lọ́dọ̀ wọn. túká torí ètò orí ìtọ́lọ́ ìtànàbí mọ́jọ jẹ́ pé ń jọ tí wọ́n kàn lówó tí wọ́n yọ lówó wà bí wọ́n wá bí prógámù kẹtọ́ dálẹ̀

kọ́lá lọ́wọ́ kọ́lá rọ̀súùlù ọlọ́gbọ́n wà wa lórí àti máa sọ bẹ́ẹ̀ ààbò o ìǹtẹ́nìkan bá kàtì pé a fi ń mú òun ọ̀rọ̀ ọlọ́n tí ò ṣe yí padà ní ẹ̀rí sí inú tí ó jùlọ pé ọmọ kan wí ní ẹnìkan ẹnìkan wí ní ẹnìkan ẹ̀rí ló wí ní ẹ̀rí ń ti làgbà ẹ̀rí ń kí ni jama ẹjẹ́ afúra wa ṣe o èèyàn tó ń pèsè sí pé nítorí ọlọ́pàá tààlà mọ́ pé nítorí kó lè wúlò fún ọ gbogbo ẹ̀ ṣe nǹkan tó rọ̀mọ́ bí ádámà àtàyè yìí ni ó tún mọ̀ pé òǹtẹ́ ẹjẹ́ a ṣe nǹkan nítorí ọlọ́run ṣùgbọ́n gbogbo náà ni وحب العيش عابد كل حر وحب العيش عابد كل حر وحب العيش عابد كل حر وحب العيش عابد كل حر وعلم الساكبا أكل لي مراري وعلم الساكبا أكل لي مراري Wà fúgbú láyé sí gbogbo àwọn táǹkojú ẹni réwò lánàá, ìfẹ́ ilé ayé, àbájá kò láhùrẹ̀. Wà fúgbú láyé sí, wọ́n mọ̀ mí pàápàá ní mí, kí mọ́ lọ́rọ̀ kẹtẹ́nìkẹ́ lè dá padà sí lẹ́nu, padà sí ìfẹ́ ẹnu sọ, tí ń bá ti gbé fún wọn, wọ́n mọ̀ yìí Wàhùbúlà ẹ́ṣìn àbádà kọ́lá. Gbogbo ọ́tá ń fojú ọmọlúàbí wò lánàá, ìfẹ́ ayé mọ̀ sí máa náà lẹ́rù. Wàhálàmà ṣàkìbá àkìlá ní mọ̀rárí. Wàhálàmà ṣàkìbá àkìlá ní mọ̀rárí. Gbogbo ọ́tá bí máa pàràǹtí a máa fọ́ra nípa tẹ́bi ayé ni. Ayò lálìjẹ̀ náà, ìfẹ́ ayé mọ̀ ti kún ọ ní bí èsì ẹ̀ ṣe ń jẹun tí ó tún máa wádùn lẹ́nu èèyàn. Àlẹ́ wọ́n pa kí ni àwọn ẹ̀rí ah, ah, haramu kẹrẹ mọ̀lẹ́bí tó sáàmà náà ni ní ẹ̀yìn ah, eh, gbọ́ndé ẹ̀zọ́ òsà ní ànímọ̀ láràmù dèbí lọ́bá tó yóò pẹ̀rẹ̀ ìlú òdè rẹ̀ yóò jáde ibẹ̀ ìtẹ̀lẹ̀ rẹ̀ yóò àmúrù bó ṣe ti fi yóò bóde wà hùmbúlẹ̀ ẹ̀ṣì àgàdà bọ́ọ̀lá ọ̀rẹ́ wà á nílànà àgbà àti ìlàlẹ̀ mọ̀rárí Tó lọ́bàá náà bá ti sọ dáǹsọ ìtàbá ti ń fi ọmọ lọ gbọ́wà tí mi ìdílé ìlọ ń bọ̀ nù, àpadà tí kò ní bá wa. Kò síbi ò ti lè gbọ́rọ̀, sáàdùkè nípìnlẹ̀ tí yẹn fi yiri nǹkan wò. Ọ̀tán, gbogbo olú bí ọba wà tí wọ́n bá ti sọ pé ọ̀gbọ̀rọ̀ lọ gbọ́rọ̀ ọbì kan. Wọ́n fẹ́ sọ ọ́ dẹjanú kànganu, tí ń wò pé òpin òkun náà rèé ọbẹ́ sí ọbẹ́ sọ́n nínú ẹ̀dùn ó kí ló tún kù ní omi tọ́lọ ń dá ayé náà ẹja ní òkèǹgá wọ́n ní kẹ̀ǹdá tó tóbi wọ́n ní ẹja ní àpòrí ẹ̀ẹ̀sẹ̀ ní gẹ́mdà ọlọ́run lájẹ́ kan oṣù rẹ̀ wọ́n jẹ́ kìláàsì òkú lọ́rọ̀ wa o ìyàwó ni mi nà rọ̀ man tó bá ti rí jọ́ mẹ́jọ a máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ bísí ara ọmọdé rahim àwọn ìyàkọ̀ kan wá bá mi wípé kápò lórí kíní ìka bọ́ sí ìfàtí àpò tí ń pẹ́ jù mo sì ń wò pé bọ́yá <laughs> eléyèké ìsọ̀rọ̀ mítìn ìgbà òun tánà bí ìwínú wasalaamu alaykum wa rahmatulahi